ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ SIM ìgbàjà ẹ bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ kọ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ẹ̀kọ́ SIM PMB 504 ìgbàjà Kwara State Nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. mo kí yín kó àbọ̀ yín ọmọ ọlọ́run sínú ètò pàtàkì yìí tí a pè ní la bíbélì já ọ̀rẹ́ yín ọ̀wọ́n nínú iṣẹ́ ìhìnrere amos ọlájídé agboola lọ́lọ́run ń lò lónìí láti bá wa sọ̀rọ̀ kókó ohun tí a ń kíyèsí ni orin májẹ̀mú dáfídì orin májẹ̀mú dáfídì a wà nínú ìwé orin dáfídì orin ọ̀kọ̀kàndínní àádọ́rùn-ún orin dávidi orin ọ̀kọ̀kàndínláàdọ́rùn à ń ṣàkíyèsí látẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejìléláàádọ́ta tí í ṣe ìparí orí náà kí jésù ọmọ ọlọ́run jọ̀wọ́ kí ó mí sí wa bí a ti ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ àmín. ìwé orin dáfídì yìí ó ní ó ń ṣe ìparí èyí tí a lè kà sí èyí tó wà nípa ti levitiku ó ká ọ̀kan nínú àwọn tí ó kọ àwíyé nínú ọ̀rọ̀ ọlọ́run ó ká lára ó wípé orin yìí ni a lè pè ní orin májẹ̀mú ti dáfídì èyí sì ni a fi ń ṣe àkòrí ọ̀rọ̀ ọlọ́run tòní mo bẹ̀rẹ̀ sí ní kà láti ẹsẹ̀ ìkíní orin dáfídì orin ọ̀kọ̀kàndínláàádọ́rùn-ún ẹsẹ̀ ìkíní síwájú èmi yóò máa kọrin àánú olúwa láéláé ẹnu mi lé èmi yóò máa fífi òtítọ́ rẹ̀ hàn láti ìrandíran nítorí tí èmi ti wí pé a ó gbé àánú ró sókè láéláé òtítọ́ rẹ ni ìwọ yóò gbé kalẹ̀ lé ọ̀run èmi ti bá àyànfẹ́ mi dá májẹ̀mú èmi ti búra fún dáfídì ìránṣẹ́ mi irú ọmọ rẹ li èmi ó mọ̀ gbé kalẹ̀ láéláé èmi yóò sì máa gbé ìtẹ́ rẹ̀ ró láti ìrandíran ọ̀run yóò sì máa yin iṣẹ́ ìyanu rẹ olúwa òtítọ́ rẹ pẹ̀lú nínú ìjọ ènìyàn mímọ́ rẹ nítorí pé kali li ó wà lí ọ̀run tí a lè fi wé ọlọ́run ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé olúwa ọlọ́run li ó ní ìbẹ̀rù gidigidi ní ìjọ ènìyàn mímọ́ ó sì ní ìyìn láti ọ̀dọ̀ gbogbo àwọn tí ó yí ká olúwa ọlọ́run àwọn ọmọ ogun ta ni olúwa alágbára bí ìwọ tàbí ta li ó lé òtítọ́ ìwọ lé ó jọba nígbà tí ríru omi rẹ̀ dìde ìwọ mú un parọ́rọ́ ìwọ lé ó ti ya rehabu pẹ́rẹpẹ̀rẹ bí ẹni tí a pa ìwọ ti fi àpá ọwọ́ agbára rẹ tú àwọn ọ̀tá rẹ̀ ọ̀run ní tirẹ̀ ayé pẹ̀lú ní tirẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ìwọ lé ó ti ṣe ìpìlẹ̀ wọn ẹ ká gbàdúrà ọlọ́run alágbára a lógo a fi gbogbo ọlá fún yín lónìí nítorí pé gbogbo agbára láyé àti lọ́run wà ní ìkáwọ́ ẹ̀yin ọlọ́run wa bàbá gba ọpẹ́ gba ẹ̀yìn wa ọlọ́run tó pọ̀ nípa àti agbára mú kí ọ̀rọ̀ rẹ kí ó dàbí omi odò ìyè sísàn lé ọkàn wa nínú èyí tí a ó máa fi ìgbà gbogbo rí ìtùnú àti àánú gbà nínú rẹ̀ ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín. kókó ohun tí a ń kíyèsí lónìí fún àǹfààní ẹ̀yìn tí ẹ pẹ́ kí ẹ tó dé ìdí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yín à ń kíyèsí orin májẹ̀mú dáfídì orin májẹ̀mú dáfídì tí ẹ bá wo ẹsẹ̀ ìkíní dáfídì mú kí ó yé wa tàbí láti rán wa létí pé ọlọ́run dára ọlọ́run dára ó ní èmi yóò máa kọrin àánú ọlọ́run láéláé ẹnu mi yóò máa fi fi òtítọ́ rẹ̀ hàn láti David pinnu láti máa fi ìgbà gbogbo kọ orin àánú ọlọ́run ọ̀kan nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìgbé ayé ọmọ ènìyàn pàápàá jùlọ ènìyàn lè fi ẹnu yin ọlọ́run nígbà tí nǹkan bá ṣẹnu re fún ni akánilára wípé irú ìgbàgbé tó ń solú ọ̀ràn tí òjò léwé ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé lónìí ìgbà tí nǹkan bá korò ìgbà tó kù díẹ̀ káàtó ìgbà tó dàbí ẹni wípé ìsúdẹ̀dẹ̀ bu ọjọ́ ìgbà tó dàbí ẹni wípé sánmọ̀ dúdú pọ̀ nínú ayé ẹni ènìyàn àgbàgbé orí olúwa ènìyàn àsìkò láti yin ọlọ́run tẹ́ bá wo ohun tí dávidi ń wí ní ẹsẹ̀ ìkejì ó ní nítorí tí èmi ti wí pé a ó gbé àánú ró sókè láéláé òtítọ́ rẹ ni wọ́n yóò gbé kalẹ̀ lé ọ̀run ó dàbí ìgbà tí olùkọ́ ìwé orin dáfídì kan náà tí ó wòye nínú ìwé orin dáfídì nínú ìwé orin dáfídì orin ọgọ́fà ó dín kan ẹsẹ̀ kọkàndínláàdọ́rùn ó ní olúwa ó ní ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ láé ọ̀rọ̀ ọlọ́run èyí tí kò yí padà ni onísáàmù ní ìwòye pé à ń ṣe àgbékalẹ̀ àánú ọlọ́run òtítọ́ rẹ̀ ni a sì gbékalẹ̀ láti ọ̀run láti ọ̀run ẹ ká lọ sí ẹsẹ̀ kẹfà ó ní nítorí pé ta lé ó wà lé ọ̀run tí a lè fi wé olúwa ta ni nínú àwọn ọmọ alágbára tí a lè fi wé olúwa ta lẹni tí ènìyàn bá fi wé ọlọ́run alágbára ta tó dàbí ọlọ́run ta ọba wo lẹni tá ò bá fi wé ìjòyè wo la ò bá sì wè fi wé ọlọ́run tó ń gbénú àwọn ọ̀run sọlá ó káni lára lónìí wípé èrè gbígbẹ́ èyí tó tiẹ̀ lẹ́nu tí kò lè sọ̀rọ̀ láyé tó ń bọlá fún lónìí dípò bíbọlá fún ọlọ́run tó wà nínú ayérayé ìwọ olùgbọ́ mi mi ò mọ ohun tó fi ń díwọ̀n ọlọ́run nínú ayé rẹ mi ò mọ àwọn nǹkan tó sì gbé ka iwájú rẹ tó ti kọjá ọlọ́run nínú ayé rẹ mi ò mọ àwọn ohun tó bẹ̀rẹ̀ sí ní bọlá fún ìgbà mìíràn ènìyàn ẹlẹ́ran ara lẹ́lòmíràn sọ̀dòrìṣà ènìyàn ẹlẹ́ran ara lẹ́lòmíràn sọ̀dọ̀lọ́run tá a bẹ̀rẹ̀ sí ní bọ tá a bẹ̀rẹ̀ sí ní sìn tá a bẹ̀rẹ̀ sí ní júbà bóyá nítorí oúnjẹ òòjọ́ tàbí nítorí ká lè rọ́nà wa gbégbà kan a bí ẹni wípé lágbájá ló yẹ láti bọ lágbájá ló yẹ láti sìn èṣù sì ti ra ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn níyè lónìí débi wípé ó gbá ojú wọn kúrò lọ́dọ̀ ọlọ́run wọn bọlá fún ohun tí a ti ọwọ́ ọmọ ènìyàn ṣe má wo ẹsẹ̀ ìkeje ó ni ó ní ìbẹ̀rù gidigidi ní ìjọ ènìyàn mímọ́ àwọn ẹni mímọ́ àwọn olódodo àwọn ènìyàn tí a ti fi ẹ̀jẹ̀ jésù rà àwọn ni wọ́n páyà ọlọ́run àwọn ni wọ́n bẹ̀rù rẹ̀ àwọn ni wọ́n ń fi ìgbà gbogbo fi ìyìn fún un àwọn ogun ọ̀run ń kọ mímọ́ mímọ́ ní ìgbà gbogbo fún ẹni tó yẹ láti sìn ẹni tó yẹ láti júbà ṣùgbọ́n ìsìn rẹ gbogbo ọ̀wọ̀ rẹ àti ìbọlá fún rẹ fún ọlọ́run ni fún ènìyàn ni tàbí fún èrè igi gbígbẹ́ dáfídì bí ẹni tó ń dá májẹ̀mú ni nínú ìwé orin dáfídì orin ọ̀kọ̀kàndínláàdọ́rùn tó ń fi bí ọlọ́run ti tó tó ń fi hàn nínú ayé rẹ̀ tàbá wo ẹsẹ̀ kejìlá ó ní àríwá àti gúúsù ìwọ lé o ti dá wọn tó bá wò sí ìyìn tó wò sọ́hùn tó wò sí ìlà oòrùn tó wò sí ìwọ ìwọ rẹ̀ ó rí i pé ọlọ́run alágbára lẹni tó ṣètò ohun gbogbo ó sì ṣètò rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe fẹ́ bí àwọn ewéko nínú ìgbẹ́ bí àwọn ẹyẹ ojú ọ̀run bí wọ́n bá ń kọ orin ìyìn sí ọlọ́run tí wọ́n ń bọlá fún olúwa pẹ̀lú ẹwà ìwà mímọ́ rẹ̀ àti títóbi agbára rẹ̀ mélòó mélòó àwa ènìyàn tí a dá lé àwòrán ọlọ́run bàtà ọmọlájà la ọmọlájà yorùbá wípé bàtà ti lù nígi tó ti dún hàn ó yẹ ká mọ̀ pàjá ni kí ọmọ ènìyàn tilẹ̀ fi ara balẹ̀ láti wo ohun gbogbo tí ọlọ́run dá bí ọlọ́run ṣe ṣètò gbogbo sí ààyè àti ipò rẹ̀ ó tó ohun tó yẹ kí ènìyàn kí ó yin ọlọ́run kí ènìyàn kí ó sì fi ayé rẹ̀ fún ẹni tó ṣe ohun tó tó yìí ẹsẹ̀ ìkẹtàlá wípé ìwọ ni apá agbára agbára lé ọwọ́ rẹ gíga lé ọwọ́ ọ̀tún rẹ bó lọ́lọ́run náwó sí tí ò náwó sí ibo sì ni ọlọ́run alágbára lè náwó síta lẹni tó lè ké kúrú agbára èṣù òka onísáàmù mọ̀ wípé ti ọlọ́run ni agbára àbájọ nígbà tí jésù kristu ọmọ ọlọ́run jíǹde kúrò nínú òkú ó kéde fún àwọn ọmọ ẹ̀yìn ó ní gbogbo agbára láyé àti lọ́run lè a fi fún mi nítorí pé ó ní gbogbo agbára nígbà náà lórí àwọn ọmọ ẹ̀yìn pèníjà ó wá sọ fún wọn wípé kí wọn kó lọ ṣé mọ̀ wípé kò pẹ́ tí Jésù kú nígbà tí Jésù wá jíǹde tó bá dédé ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé ẹ̀yin ọmọ ẹ̀yìn ẹ lọ sí gbogbo ayé àwọn ọmọ ẹ̀yìn náà lè sọ fún wípé kì í sáyé kan náà nìwọ náà wá tí wọ́n ṣekú pa ọ́ kì í sáyé kan náà tí ò fẹ́ gbá tirẹ̀ sọ̀rọ̀ páyé yìí ó gbá tiwa ṣùgbọ́n àjíǹde Jésù mú kí gbogbo agbára láyé àti lọ́run kí ó jẹ́ tirẹ̀ kí làjẹ́ fẹ́ gbà lọ́wọ́ Ajíbọ́lá kí lálágbára nínú ayé kan fẹ́ gbà lọ́wọ́ Jésù Kristi ọmọ Ọlọ́run ó fi hàn wípé tòun ní ipá àti agbára ènìyàn wo lẹ́gbọ́ nínú ìtàn pé ó kú ó sì jíǹde àwọn olórí ẹ̀sìn wo lẹ́gbọ́ wípé wọ́n kú wọ́n jíǹde àfi Jésù Kristi ọmọ Ọlọ́run àtàrí àjànàkú sì ni ó kọjá ẹrù ọmọdé iye àwọn ènìyàn tó gbà iye wọn náà ni wọ́n ń láǹfààní àti mọ̀ pé gbogbo agbára yìí ni a fi fúnni nípasẹ̀ jésù kristi ẹni tí í ṣe olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ nì kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ kì í ṣe gbogbo ènìyàn ló yéyé kì í ṣe gbogbo ènìyàn lórí wọn pé wálé ẹ lè ráwọn ẹlòmíràn gan tó ṣe wípé ẹ ó rí wọn ẹ ó kà ẹ rò wípé wọ́n ti kàwé gboyè ẹ ó rí wọn ẹ wípé wọ́n ti lòkun wọ́n ti tòkun bọ̀ ẹ ó rí wọn ẹ ó ní irú ènìyàn bíi tiwọn ò sí nítorí pé bóyá wọ́n jẹ́ bọ̀rọ̀ kìíní àdúgbò wọ́n lè jákin nínú ìmọ̀ àyíká ṣùgbọ́n tí wọ́n jẹ́ wèrè aláṣọ kì í ṣe gbogbo ènìyàn ló yéyé wípé tọlọ́run ni agbára ohun tí ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún wí fún wa nìyí ó ní ìbùkún ni fún àwọn ènìyàn tí ó mọ ohun ayọ̀ yìí àwọn tó jẹ́ alábùkún fún nítòótọ́ ọ̀rọ̀ ìbùkún yìí torí tá bá ń sọ̀rọ̀ ìbùkún lọ́pọ̀lọpọ̀ ìgbà lórílẹ̀ wa ohun tọ́pọ̀lọpọ̀ wa máa ń rántí lọ́rọ̀ owó ẹ ó pé ilé mélòó ló ti kọ́ ẹ ó bèrè pé ilẹ̀ mélòó ló ti rà ẹ ó bèrè wípé ọkọ̀ mélòó ló fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ọlá ayé la fi ń díwọ̀n ìbùkún ọlọ́run kò sì rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹni tí ó di alábùkún fún láti inú ayé yìí ó ní arákùnrin àtàrábìnrin tó ṣe wípé lọ́pìnrin àjò rẹ̀ nínú ayé ìrìn àjò tirẹ̀ ò mọ níhìn nínú ayé ìrìn àjò orú ènìyàn bẹ́ẹ̀ kò máyọ̀ lọ́wọ́ nìkan níhìn nínú ayé ṣùgbọ́n ó ní ayérayé pẹ̀lú níbi tí ìtura àti àlàáfíà tí kò ní pẹ̀kúngbé wà bíbélì wa wí fún wa wípé ó ní alábùkún fún onírú ènìyàn náà ẹni tí ó mọ ohun ayọ̀ yìí ṣé wọn náà ti mọ̀ sọ mọ̀ pé tọlọ́run ní gbogbo agbára bó bá mọ̀ pé tọlọ́run ní gbogbo agbára ilé ẹlẹ́bọ tó ń jí lọ ilé ológun tó ń yọ́ lẹ́ẹ̀sà yorùbá wípé àìjí bẹ̀m̀bẹ̀ lù nínú àká ariwo ní dápa yóò yọ lẹ́sẹ̀ lẹ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n ṣáájú àkókò ìbínú ọlọ́run ò bá wá sínú ìrònú pìwàdà báyìí kò kẹ́kọ̀ọ́ láti yọ̀ǹda ohun gbogbo fún ọlọ́run ẹni tí ó lè pa ẹni tó sì lè jì í ẹni tó ní gbogbo agbára láyé àti lọ́run jésù kristi ọmọ ọlọ́run ń sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní kí wọ́n má ṣe bẹ̀rù àwọn tó lè pa ara ṣùgbọ́n tí wọn ò lè pa ẹ̀mí òtítọ́ ni nígbà mìíràn ẹ ra wọn fádèyí olóró ẹ ra wọn alágbára ládùúgbò tó ṣe wípé wọ́n lágbára láti ṣeni níbi ṣùgbọ́n níbẹ̀ yẹn kọ́ ni ìrìn àjò ọmọ ènìyàn pín sí ẹ̀mí ó tọ̀ ọlọ́run lọ ẹni tí ó fi ẹ̀mí fún ni ẹ ò bá jẹ́ ká bẹ̀rù ẹni tó lè para tó sì lè pẹ̀mí ní ẹsẹ̀ kẹtàdínlógún nítorí ìwọ li ògo agbára wọn àti nínú oore ojú rere rẹ lè á ò gbé wọn sókè nítorí olúwa lè àṣà wa ẹni mímọ́ Ísírẹ́lì lè ọba wa ọ̀rọ̀ orin májẹ̀mú dáfídì yìí ẹni tó ti yọ̀ǹda ohun gbogbo fún ọlọ́run ni ẹni tó mọ̀ wípé ọlọ́run ló ní ààyè àti òkú òun ó wípé nítorí olúwa lé àṣà ó ní ẹni mímọ́ ísírẹ́lì lé ọba wa tá a bá fi wé ọba òun náà lọ́ba àwọn ọba tá a bá fi wé ibi ìsádi òun la ní àṣà ní ẹsẹ̀ kọkàndínlógún nígbà náà ni ìwọ sọ lé ojú ìran fún àyànfẹ́ rẹ ó sì wípé èmi ti gbé ìrànlọ́wọ́ ru ẹni alágbára èmi ti gbé ẹnìkan lékè tí a yàn nínú àwọn ènìyàn èmi ti rí dáfídì ìránṣẹ́ mi ní ẹsẹ̀ ìkejìlélógún ọ̀tá kì yóò béèrè lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìwà búburú kì yóò pọ́n lójú èmi yóò sì lu àwọn ọ̀tá rẹ̀ bolẹ̀ níwájú rẹ̀ èmi yóò sì yọ àwọn tí ó kórìíra rẹ̀ lẹ́nu bí ènìyàn bá ti di ẹni tó bá ọlọ́run alágbára papọ̀ pàdé àpòpọ̀ à ń lọyọ̀ ajá ń gbọ́tí ni gbogbo ohun tó ṣe ìṣòro gbogbo ohun tó ṣogun ayé rẹ ó di tọlọ́run ọlọ́run ló mọ ọ̀nà àbáyọ fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbà tá a bá ń dá májẹ̀mú pẹ̀lú ọlọ́run nípa gbígba jésù lólúwa àtolùgbàlà ọ̀kan nínú ohun tó yẹ kó yé wa ni wípé ohun gbogbo tó ń di tiwa ó ti di bùkátà rẹ̀ ohun gbogbo tó jẹ́ ìṣòro tó jẹ́ ayọ̀ wa ó ti di ayọ̀ ṣàṣìmọ̀ wípé kò sóhun ìṣòro kan níwájú ọlọ́run kí lágbára ọlọ́run alágbára ò ká òun ló ní gbogbo agbára láyé àti lọ́run bíbélì wí fún alẹ́sẹ̀ kẹtàlélógún wípé èmi yóò sì lu àwọn ọ̀tá rẹ bolẹ̀ níwájú rẹ ènìyàn kọ́ lẹni tó ń sọ yìí ọ̀rọ̀ látẹnu ọlọ́run tìkára rẹ̀ ni ó lágbára láti ṣe bẹ́ẹ̀ láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá ó sì mọ ọ̀nà àbáyọ fún wa nínú gbogbo àwọn ìjì ayé wọ̀nyí tí a bá lọ sí ẹsẹ̀ ọgbọ̀n ó ní bí àwọn ọmọ rẹ bá kọ òfin mi sílẹ̀ tí wọn kò sì rìn nípa ìdájọ́ mi bí wọ́n bá ba ìlànà mi jẹ́ tí wọn kò sì pa òfin mi mọ́ nígbà náà li èmi yóò fi ọ̀gọ bẹ̀ ìrékọjá wọn wò àti ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lú iná ṣùgbọ́n ìṣeun ìfẹ́ mi li èmi kì yóò gbà lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí òtítọ́ mi kí ó yẹ ọlọ́run tó ń pa májẹ̀mú mọ́ ni ọlọ́run májẹ̀mú tí ènìyàn bá bá ọlọ́run dá májẹ̀mú tí ọlọ́run alágbára bá bá ènìyàn dá ó lè ṣeé ṣe fún ènìyàn láti yẹ májẹ̀mú ọlọ́run kì í yẹ àdéhùn rẹ̀ bíbélì sọ fún wa wípé dávidi àtọlọ́run lẹni tó ń dá májẹ̀mú yìí pé bí dávidi bí àwọn ọmọ dávidi bá tiẹ̀ yẹ májẹ̀mú tí wọn ò rìn nínú ìlànà ìfẹ́ ọlọ́run tí wọn kì í ya ipa ọ̀nà ọlọ́run sílẹ̀ ọlọ́run ní májẹ̀mú òun sì wà síbẹ̀ pẹ̀lú dávidi àmọ́ òun ó ṣe ìbáwí tó tọ́ tó yẹ fún àwọn ọmọ rẹ̀ àwọn nǹkan mìíràn wà tí ò lè yé ènìyàn ó sì ṣòro gbà fún ènìyàn ènìyàn lára ara ó máa rò bí ẹni pé bàbá ti fẹ́ràn ẹni kódà bí ènìyàn bá ń lọ nínú ẹ̀ṣẹ̀ dídá bí ẹni pé a rán ọmọ nìkejì lọ́wọ́ náà ni ohun tẹ́lẹ̀ òmíràn máa rò ní wípé níwọ̀nba ìgbà tọ́lọ́run ti bá dávidi jìdá májẹ̀mú kò yẹ kọ́lọ́run ó tún ṣèbáwí fáwọn ọmọ rẹ̀ ọlọ́run ò fi ohunkóhun tó ń ṣe ẹ̀ṣẹ̀ ṣeré ẹni mímọ́ ni kò sí lé ojú rẹ̀ kò lè wo ẹ̀ṣẹ̀ a ṣe ìbáwí tó bá tọ́ ní àkókò tó tọ́ fún àìṣedédé ṣùgbọ́n ìpinnu ọlọ́run kò yẹ̀ lórí dáfídì ní ẹsẹ̀ ìkẹrìnléní ọgbọ̀n májẹ̀mú mi ni èmi kì yóò dà bẹ́ẹ̀ ni èmi kì yóò yí ohun tí ó ti ètè mi jáde padà wá. kò ṣeéṣe fún ọlọ́run láti dalẹ̀ májẹ̀mú ènìyàn ẹlẹ́ran ara làwọn ṣèlérí àwọn ni mo ti ṣèlérí jésù láti sìn ọ́ dópin máa wà lọ́dọ̀ mi títí bàbá mi àti ọlọ́run mi. à ń ṣèlérí nígbà gbogbo ta bá ń ṣe àwọn ọkùnrin ọ̀jọ̀kan ìsìn nínú àwọn ìjọ wa ọkàn wa gbóná bí ẹni wípé a ò tún ní dalẹ̀ májẹ̀mú mọ́ sátánì kò fi wá sílẹ̀ ẹran ara kò fi wá sílẹ̀ gbà tójú wa ó bá fi là ó tún rí wípé a ti tún padà sẹ́sẹ̀ àárọ̀ ọjọ́ wa ṣùgbọ́n ọlọ́run kì í dalẹ̀ májẹ̀mú rẹ̀ ó mọ bó ṣe ń bá ẹ̀ṣẹ̀ wí nítorí pé kò ṣeé ṣe fún láti fi ààyè gba ẹ̀ṣẹ̀ níwájú rẹ̀ ní ẹsẹ̀ ìkarùndínlógójì lẹ́rìn kan ni mo ti fi ìwà mímọ́ mi búra pé èmi kì yóò purọ́ fún dáfídì irú ọmọ rẹ̀ yóò dúró títí láéláé àti ìtẹ́ rẹ̀ bíi òòrùn níwájú mi a ó fi ìdí rẹ̀ múlẹ̀ láéláé bí òṣùpá àti bí ẹlẹ́rìí òtítọ́ lé ọ̀run ọlọ́run wípé irú ọmọ dáfídì yóò dúró níwájú òun ìdí nìyí gbogbo ìrúkèrúdò tó wù kó ṣẹlẹ̀ nílé dáfídì ọ̀rọ̀ ọlọ́run alágbára kò jẹ́ yẹ̀ iye àwọn ènìyàn tí ò bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ àwọn ni wọ́n bá gbà lọ ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wọn èyí tó bá lè kẹ́kọ̀ọ́ láti mọ̀ pé ọlọ́run yìí máa ń bẹ ẹni tó ń ṣe ọlọ́run bàbá wa bẹ́ẹ̀ ni ìlérí ọlọ́run á ṣe mọ́ lára. ẹsẹ̀ kọkàndínlógójì wípé ìwọ ti sọ májẹ̀mú ìránṣẹ́ rẹ di òfo ìwọ ti sọ adé rẹ̀ sí ilẹ̀ ìwọ ti fa ọgbà rẹ̀ gbogbo ya ìwọ ti mú ìlú olódi rẹ̀ di ahoro gbogbo àwọn tí ń kọjá lọ lé ọ̀nà ń fi ṣe ìjẹ òun sì di ẹ̀gàn fún àwọn aládùúgbò rẹ̀ ìwọ ti gbé ọwọ́ ọ̀tún àwọn ọ̀tá rẹ sókè ìwọ mú gbogbo àwọn ọ̀tá rẹ yọ ìwọ sì ti yí ojú idà rẹ padà pẹ̀lú ìwọ kò sì mú un dúró lírí ojú ogun ìwọ ti mú ògo rẹ tẹ ìwọ sì wọ ìtẹ́ rẹ̀ sílẹ̀ yílẹ̀ ọjọ́ ìwé rẹ̀ ni ìwọ kékurú ìwọ fi ìtìjú bò yóò ti pẹ́ tó olúwa ìwọ yóò pa ara rẹ mọ́ láéláé ìbínú rẹ yóò há jò bí iná bí rántí bí ọjọ́ mi ti kúrú tó èéṣe tí ìwọ hà dá gbogbo ènìyàn lásán kété tí ènìyàn bá ti yẹ kúrò nínú òfin ọlọ́run irú ènìyàn bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ irú ènìyàn bẹ́ẹ̀ yóò gba ẹ̀tọ́ tó yẹ tó sì tọ́ fún ẹ̀ṣẹ̀ ìdí nìyí nígbà mìíràn tá a bá rí àwọn akin ènìyàn nínú ọ̀rọ̀ ọlọ́run ní àkókò tí ogun tàbí tí ìdájọ́ ọlọ́run dàbí ẹni pó gbóná mọ́ wọn ọlọ́run kò pa wọ́n tì ṣùgbọ́n ọlọ́run ní láti tún àwọn ènìyàn rẹ̀ ṣe kí àwọn ènìyàn wọ̀nyí ó lè rí bọ́lọ́run ti fẹ́ kí wọ́n rí àṣesílẹ̀ làbọ̀ wá bá ọlọ́run á fi hàn nígbà gbogbo wípé ohun tí àwọn ènìyàn náà dáwọ́lé tí kò fi ògo tí kò fi ìyìn fún òun ó ní láti gba ìdájọ́ ẹ̀gbọ́n tí onísàmù wí ní ẹsẹ̀ kẹtàdínláàdọ́ta ó ní bí ọjọ́ mi ti kúrú tó èéṣe tí ìwọ yóò hà dá gbogbo ènìyàn lásán ó mọ̀ wípé ìgbà àtàkókò nínú ayé àkókò tó kúrú ni ó dàbí ohun tá a sọ nínú ọ̀rọ̀ Jóòbù pé ẹni ọkùnrin tí ènìyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ kúkúrú ni bọ́jọ́ yẹn sì ti kúrú tó okun fún ìpọ́njú ní ẹsẹ̀ àádọ́ta olúwa rántí ẹ̀gà àwọn ìránṣẹ́ rẹ tí èmi rù lé àyà mi láti ọ̀dọ̀ gbogbo ọ̀pọ̀ ènìyàn tí àwọn ọ̀tá rẹ fi kẹ́gàn olúwa tí wọ́n fi ń gan ipasẹ̀ ẹni òróró rẹ olùbùkún ni olúwa sí i títí láéláé àmín àti àmín bí nǹkan ò tilẹ̀ sẹ́nu re ọmọ ọlọ́run ó yẹ ká mọ̀ wípé ipò ọlọ́run kò yí padà ó yẹ kí kírísítíánì kọ̀ọ̀kan kó mọ̀ wípé ọlá ọlọ́run kò dínkù agbára ọlọ́run kò sì dohun àbùkù bí ayé nígbà mìíràn wọn ó dìde sí wa nígbà tó dàbí ẹni pé ohun mìíràn tí wọ́n ti retí bí ẹni pé kó ti ṣẹlẹ̀ nú ayé wa kò tí ì ṣẹlẹ̀ ayé ayọ̀sùtì ètè sí wa ayé asọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé fún wa ìgbà mìíràn ọlọ́run àwọn ènìyàn ẹlẹ́ran ara pé ọlọ́run níjà nínú ayé wa ọlọ́run ni wọ́n ń pè níjà ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti rọ̀ mọ́ Kristi ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti bọ́ lọ́run pàdé àpòpọ̀ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ láti sinmi lé agbára ọ̀gá ògo ká wo ohun tí ọlọ́run alágbára ní ní ìpamọ́ fún wa dáfídì wòye wípé síbẹ̀ olùbùkún ni olúwa sí i títí láéláé ipò ọlá rẹ̀ kò dínkù ìtẹ̀dọ́ ìwà mímọ́ rẹ̀ bákan náà ni pé ọlọ́run tá à ń wí yìí ọlọ́run tí ó rí bí ó ti ṣe rí ni arúgbó ọjọ́ ni ẹni tó dàgbà tí ó pààrọ̀ òye nítorí náà ìwọ ọmọ ọlọ́run mi ò mọ ipò tó wà àti ń lóore ọ̀fẹ́ àti kọ́ jọ̀kan àwọn ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run láti fi hàn wípé ọlọ́run tá à ń sìn ọlọ́run alágbára ni ṣùgbọ́n jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ ibo lọ fi ọlọ́run sí nínú ayé rẹ ibo lọ fi ọlọ́run sí nínú ayé rẹ àbí wọ́n ló ń darí ayé ara rẹ bí ọ̀yọ̀ǹda ayé rẹ fún ọlọ́run ẹni tó tó darí ẹni tó lè mú ọrìnrìn àjò náà láríyè ọ̀ ń darí ayé ara rẹ nípa ṣíṣe ìfẹ́kùfẹ́ ọkàn rẹ ọ̀ ń darí ayé ara rẹ nípa wípé ọ̀ ń yọ̀ǹda ara rẹ fún ayé jíjẹ dípò kọ́ ṣèfẹ́ ẹni tó dá ọ sáyé olùbùkún ni ọlọ́run ipá àti agbára ọlọ́run ó wà síbẹ̀ nínú kó ṣèfẹ́ rẹ̀ kó láyọ̀ lókun ìrìn àjò tàbí kó kọ ohun tí ṣe ìfẹ́ rẹ̀ kírú ènìyàn bẹ́ẹ̀ kí ó lo ìgbẹ̀yìn ayé rẹ̀ nínú ẹkún àti ìpààyàn kékeré ènìyàn ní láti yàn kan báwo ni ìbá ti dára tó olùgbọ́ mi bó o bá yan ìyè dípò ikú mo gba ọlọ́run gbọ́ pé ọlọ́run ti pè ọ́ níjà mo sì mọ̀ wípé ọkàn rẹ̀ ó fẹ́ láti bọ́ lọ́run làjà nítorí náà bó bá lóhunkóhun tó fẹ́ láti pín pẹ̀lú wa bó ṣe ẹ̀bẹ̀ àdúrà bó sì ṣe ìṣòro tàbí ìdààmú àkókò tó bá sì ṣe ayọ̀ rẹ pẹ̀lú lọ́kàn rẹ fẹ́ láti pín pẹ̀lú akọ̀wé sí olùdámọ̀ràn ilé ìgbohùnsílẹ̀ ti Ekwa SIM PMB five oh four Ìgbàjà Kwara State Nigeria ọ̀rẹ́ yín ọ̀wọ́n nínú iṣẹ́ ìhìnrere mímọ́ ọ̀sọ́lájídé agbọ́lá ló ń dágbére fún yín wípé àlàáfíà Jésù Kristi ẹni ìyanu kí ó tẹ̀síwájú láti tó fún ẹnìkọ̀ọ̀kan yín ẹ jẹ́ ká gbàdúrà ọkàn wa yìnyín ọlọ́run àpáta ìgbàlá wa nítorí pé ó tún wù yín lónìí láti bá wa sọ̀rọ̀ olúwa gba ọpẹ́ gba ìyìn wa jọ̀wọ́ jésù ọmọ ọlọ́run sọ wá di alágbára ní orúkọ jésù kristi olùgbàlà wa àmín. bí jésù bá ti bùkún fún yín ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio ìgbàjà at yahoo dot com elwastudio ìgbàjà at yahoo dot com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa Odo ẹ̀jọ Okan ẹ̀rin Okan àrún ẹ̀sán èje Okan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tó dà kí jésù kristi ṣe aláàbò lórí wa àmín. thank you ọ̀kan rẹ̀ àdárò lẹ́kàn rí. sọ fún pé sọ fún pé. Yes, peace so peace. Sago répond Jésus. Sago nous Espírito salupa